èèwọ̀ bọ̀bọ̀ ìgbọ̀ngàn náà kí ló máa ń ṣe ẹná ẹ ṣé wọ́n fowó tó ẹ̀ làbí wọ̀ ló jẹ́ kó ràn án ayé ẹ̀ kí ni bọ́ọ̀dẹ̀ ó bẹ rán mi láṣọ. aṣọ ó ti bẹ kí lè wọn máa disturb mi pé tó aṣọ ti bẹ wọn á rò pé kí n ra wa ṣe yín báyìí pé tó bá ṣe tán ẹ máa ká nǹkan yín wọlé ṣáṣọ ilé ìgbẹ́ lójú tẹ̀ bó ṣe rí tójú ọ̀kan tó gbẹ ẹ aṣọ tèmi seven hours ló máa ń lò lórí wáyà kí n tó kà fọ́ mi wọlé ṣé abaláwo ló kọ́ fún yín àbẹ́ bá lọ sí bísí. oògùn ẹ. bẹ́ẹ̀ ni. kò sí wàhálà tá a pé bí bẹ́ẹ̀ ni ẹ̀ mú pé kí n tẹ̀ wọ yìí everybody ló lè lò ṣe pé nílé tàwa yìí kò sẹ́ni tí ò lè ṣàkóso níbí báyìí níbi kẹ́ni kan wá sọ pé dọ́là owó gbọ́dọ̀ seven hours àlá tí ò ní lè ṣe ìyẹn má bínú torí lọ. má tẹ̀lé mi sẹ́nu rárá rárá rárá má fi mi ṣe tí n gbọ́dọ̀ máa jẹ paraforo tó máa bú mi má bú mi o mo ò sí lára àwọn tó máa bú rárá tí ó mú ìdẹ́sẹ̀ wà yìí kò ṣe rí èmi ń wá ìgidi kò. déètì wo mo wá igun ni mo jẹ máa kọ ilé ẹ̀kọ́ tó kọ ilé ẹ̀ bíbá ti máa bẹ̀ ọ̀nà ṣó ti gbọ́n. bó ṣe máa ń ṣòṣì níta tó máa ń bọ àwọn ará àdúgbò ara ní má gbé wá sọ́dọ̀ tèmi o má gbé wá rárá torí èmi mo lè mú wọn mọ́ bá ń ṣèdájọ́ ẹnu ìdájọ́ wọn ti bá jẹ́ mú ẹ tí bá mú ẹ lásán màá lù ẹ màá pa ìṣẹ̀lẹ̀ tó gbẹ́dọ̀ lómi lọ ẹ̀ ń gbòòrò tí mo ti ṣé o ṣí èrè ni pẹ̀lẹ́ olóṣù adìẹ tó fẹ́ yẹ yìí olórí burúkú ọ̀gbọ́n olókè ṣé ní tèmi bí adìẹ bẹ́ẹ̀ láì jọ́sọ́ bí tó wá dáa sí àbóòdù ọgbọ́n ṣe ṣe tán lápòpọ̀ òṣì a ò lẹ́bi gbélé pawó ó ní ọmọ ọlọ́dún kan lulẹ̀ ó ní ọkọ̀ forty five olórí burúkú ilẹ̀ tó ti rẹ̀ ọ̀pọ̀ kò sẹ́ni tí ò lè tọ̀ bẹ́ẹ̀ èyí tó bú yìí ta yí ọ̀rọ̀ bọ̀ ó ti bọ̀ ọgbọ́n ọgbọ́n yà lákòókò ìgbà yìí ẹ̀ wá bàjẹ́ wà lẹ́sùn sí tó lè síra rẹ̀ lẹ́fun ọwọ́ náà ń gbọ́ ẹ̀yìn tó o bá rí yàrá yàrá òní lè dúró ìwọ lò sí ó ti rò kiri káyé rẹ ti bàyìí kò tó ráyọ̀ tí ó fi lọ aláyàlá ayé rè ó pé kan òòrí ọmú kan tẹ ẹjà ní táyé tẹ aláàmúgbó ah, mú dé ayé ẹgbẹ. wọ́n ṣe kí oríkì mi lọ. wọ́n rún ẹ wáyé èmi ò tẹ̀ mọ́ bọ́yìn ṣe ìdájọ́ ẹ̀ náà ìdájọ́ ọwọ́ ni màá ṣe fún ẹ mo jẹ ti bá irú ẹ pàdé rí dáadáa nígboro tí mo ti mú wọn mélòó mélòó ti ẹ̀gbọ́n tí mo tẹ ti lù pamọ́ yín tí mo ti lù tí mo ti gún wọn yàmà yàn ṣé ojú mòye wàyí mo máa fọ ẹ̀yìn ẹ̀kọ́ ṣé o ti bá máa fọ ẹ̀yìn etí wàá fọ tani létí wàá fọ tani létí mo bá máa fọ ẹ̀yìn etí tó bá gbẹ ẹyọ èèyàn mẹ́ta ló máa kú nù ọyìn. bẹ́ẹ̀ ni. mo ní ìrọ̀ kí wọn. olórí olóṣù gbà mí létí. bẹ́ẹ̀ mo gbà. Ah! tuntun gbà pátú sọ mi. tó o bá gbálẹ́ lẹ́ẹ̀kejì sí kódà ń pàtó ọmọ rẹ burúkú táyé bẹ́ẹ̀ sì jọ ọmọ rẹ báyà lórí ọrùn bẹ́ẹ̀ mo sọ fún ọ ìwọ ìwọ ah, gbà mí létí. ee will you keep your mouth shut kó rojọ́ kó jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ jáde. ẹ ṣe màá ilé bọ̀ lánàá kó wá búyọ̀ ó wá káàkiri àdúgbò ó wá bá mo wá ní bíìtì pọ́kọ̀ọ̀bù ẹ̀ èmi yẹ mo gba létí èmi mo kọ́kọ́ gba létí o ẹ wọ ìgbà tí mo máa sún máa jí bóyá erin ló fi wá gbá mi ni tó pè lọ́wọ́. Mr. Man kí ni orúkọ ti yín. Ojórí Mr. Ojórí. Ẹ jọ kí lẹ rí sọ sí nǹkan tó sọ yẹn. Òótọ́ lèmi àti lè bọ́ mi jà ó sì gbá mi létí àbẹ́mi ni mo gbọ́ létí ìsìgbà tèmi padà ọwọ́ mi rèé ó ṣe wá ní òòrá ayé tó gbàwó létí ó gbé mi ní kóòtù lẹ́yìn. baby lord my lord ẹ o wa confuse somehow. very convincing. Ah, jọ ó ní òwò ló gbá òun létí ẹ kí nìkan tó ń ṣẹlẹ̀ gan-an ẹ ká mọ̀ náà. orúmọ́júmọ́ ni. gẹ́gẹ́ bí tí mo ti gba náà ni gbogbo ilé iye wo bí tí mo gbà báyìí òun náà níbi tí ó ti fi ọwọ́ irin wa gbá mi mọ́lẹ̀. baby lawyer my lord in that case <laughs> ọ̀rọ̀ àgbàlélẹ̀ ó ti yé mi <laughs> ọmọ ọ̀dọ̀ àgbàlèmí náà <laughs> wà ní nǹkan tó bá ṣẹlẹ̀ ní sàyẹn. trust you my lord. Eh, mr mawo jẹ́ kí n jẹ́ kí n kankan yé ẹ eh, george ọ̀jọ̀gbọ́n kọ̀ọ̀sì ló wà yìí ọ̀rọ̀ tó ń sọ yìí ó yé mi dáadáa o tó o bá wá ṣàlàyé ẹnu ẹ nǹkan tó fi ṣe arábìnrin nísìn ẹ eh, kò jẹ́wọ́ fún mi lẹ́rọ̀ máa rún ẹlẹ́wọ̀n straight mi ò ráyè nonsense ní kóòtù mi o. tiẹ̀ ti wá dáa ọ̀rọ̀ tí mo fẹ́ kí wèrè lọ́ọ̀yà sọ àtàdájọ́ nílàkùn èwo olórun dín kókó bí ìgbẹ́ ewúrẹ́ tó wà wájú tí kúrẹ́ tí wájú tí ẹ wá ta má bínú o ọlọ́gọ̀ bí ọ̀gọ́ ọ̀mọ̀dò bóòlù ń ṣe jẹ́ nínú kóòtù iná bàbá tí ń ràn yàn lẹ́wọ̀n kí ló wáá jọ lójú inú nǹkan tó ṣe nígbà tí mo sá aṣọ tó káṣọ mi dànù tó dẹ̀ tún gbá mi létí ìlú sì bá wọn ìyá mi wọ́n dẹ̀ ṣe promo fún lẹ́kẹ̀ wọ́n ti ṣe fíìmù gan. mo sọ fún ẹ. your biological mother. ẹ bá your biological father ní òpònú tí mo tiẹ̀ ti rẹ̀ mọ́lẹ̀. àwọn oṣàbí amọ́ ni. àwọn bébí lọ́ọ̀yà my àwọn ọmọdà yẹn àdé sójà. ń gbọ́. No. Are they I'm not sure. Because àwọn tó lè nà yàn ẹ tí beauty máa fade away gan So jọ àwọn ọ̀yá yẹn they are very wicked. Sọ bẹ́ẹ̀ ṣe ọmọ léṣe ni wo bẹ́ẹ̀ yẹn sọ arábìnrin yìí dànà. Wo jẹ́ kí n wá sọ fún ẹ. <laughs> Àwọn ọ̀yá yẹn àti ìwọ àtàwọn ọ̀yá yẹn o láti provide wọn báyìí. Ẹ sọ ẹ máa rán gbogbo ilé wọn straight ni. Sọ láyé no sense lẹ́ẹ̀kan sí ṣó ti yẹ. Yes my lord. Sọ́lé mi mo gbà létí ojú yín ti kú òun àwọ̀ tẹ́ ẹ̀ ranjú. Ah, ah, ah. Kí ló ṣẹlẹ̀ táyà yín wá dúró bí ẹ ń pe tẹ̀sílíìmù? Níjọ́ mo sí nílẹ̀ yìí lọ́yà tá a so ẹ̀rún báyìí rí ṣé iná ilé yín já ni àbí kò sí kó dayọ̀ tó lè fi lọ́ṣọ́. iye lọ́yà ṣe wáá bàjẹ́ báyìí tí mú ẹ wá rọ̀ dọ̀bálẹ̀ bí bá mi ẹ kú kí ló ṣẹlẹ̀ tí mú tiẹ̀ ruke ṣé wèrè tí wọ́n dáná orókù ọkà lórí mi sáwọn tí wọ́n kága ní ẹni wọ́n ti pa tí wọ́n mọ̀ pé sí lọ abọ́kọ́lọ́ yín lọ́nà àwọn ti dáàbò tó ṣẹlẹ̀ ní méjèèjì. ẹ o má sọ̀rọ̀ sí olúwa mi o ṣé olúwa mi tó ń wò yìí he spent thirty five years in court of law he know everything he will stand you to kirikiri. exactly ṣe é ọ̀bí ọ̀rọ̀ ayé nonsense. o lè ń sọ̀rọ̀ sáwọn ìyá mi báyìí sorry. sorry fún kí ni wọ́n máa concentrate yẹn. bẹ́ẹ̀ lẹ gbá mi létí. gba ìbáwo mi kò tó wọn yẹ. bébí lọ fún mi ó ti yé mi ó ti yé mi. ọmọ mi ti yọ ti gbẹ lábẹ́ àtúntò. wo ọ̀rẹ́ wa mo rí sẹ̀dá tó ń fi bébí lọ yàrá mi dá pẹ̀lú àwọn ọ̀yá ẹ̀ tó wá rí èmi tó ń wò yìí awo ni mo ṣe máa jẹ́ kó mọ̀ pé àwọn ọ̀yá àtiwọ́ ẹ máa rán gbogbo ilé wọn ni. wọ́n sọ fún ẹ pàwọ́ àtẹ̀bà ni àwo tiẹ̀ ìyàwó fẹ́ẹ̀kì ni bẹ́ẹ̀ ni mo sọ. nígbà tí mo mọ tí èrè olúwa mi báwo máa ṣe bọ́ wíìgì lórí rẹ̀ lápá ti àsórí burúkú lórí rẹ̀. ìyá mi ní ẹbọ sọlá wọn fẹ́ wo orí òsì tó gbé wáyé ni ọ̀rọ̀ àwọn rẹ̀ ṣẹlẹ̀ mọ́lẹ̀ bíi ti màálù. baby lawyer my lord ó ti yé mi clearly máa jẹ́ kí bàbá yìí kó mọ àtàwọn ọ̀yá ẹ̀ máa jẹ́ kó mọ ọdún èèyàn tí mo jẹ́. máa ṣó òwèrè pẹ̀lú kí tó wá gbajẹ́ jọ́ọ̀tì mo ti sọ lórí mo ti yàrá ìtọ́lẹ̀ máa jẹ́ kó mọ̀ pé ẹ̀wọ̀n máa rán gbogbo ẹlẹ́wọ̀n ni. pẹ̀lẹ́ à ń tẹ̀mú ẹlẹ́wọ̀n ọ̀ sọ̀rọ̀ mi sọ látàárọ̀ ọ̀ràn mọ́lẹ́rọ̀ sí ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹni sínú bábà wọn sì lè rìn ọ̀hún òhun. Nami, Nami, fuck up. Thanks for watching our skits. To support us, kindly subscribe to our YouTube channel at Ojogbon TV. Thank you.